ka one ngwere snake. An abba snake. I don't work for inside bush now for reach like two hours. I don't see even tatam break. Abi, animal get asu, asu strike. No one know why. I Abi, that one not be better snake. A better snake I see in tail. Piano. I mean, Papa go don go meeting. and then stubbornness. You know? this morning. Then I will fire you today. I don try many many many things. I just dey tire. Agbagomobe no fear. Push me till na wahala. Dubai for Chelsea. Thank God. Nande ndị emeo ekele dike na nke omeo mee nke ka ọfịa na-eweta anụ kọrọ na-eweta onwe this one you give me good but <laughs> I get family increase it increase should not be this size o oh, just um, una get uh, elephant or bag and that's why they wait. i want to make am i want to be somebody making money marry a wife who build a house for papa i don try many many many things i just dey tire agbagomebe no fear. Bushmeat na wahala, Dubai for Chelsea, but Mourinho na wahala. Ha! Thank you. This one what you do like say you see spirit. Hope all is well. Eh? You don't want talk? Eh? o. idiot dey even dey talk say i get belle sef sef na university belle im get animal i for even kill am put am for inside here. No, we see this nigga begin respect himself. I mean, because of this idiot, all, all the animal. change the location. Oh. I want to make up, I want to be somebody. Making money, marry a wife, build a house for papa. I don't Ah, ọ̀gá ta ìwé dọ̀nù. ọ̀gá ta ìwé dọ̀nù. a ìwé dọ̀nù na akwọrọ. I don't hear him. ngwegwe uh, come over here. Ah, sorry o oh, sorry. zụrụ ego ofu mgbọ. uru nchịkịta ebere jegede omeju omeju bọket. Mizian. Ekenezinam. I want to make am. I want to be somebody. Making money, marry a wife who build a house for papa. I don't try many many many things. I just dey tire. Ha! Now who know my name? <laughs> Kalu Kalu, the elephant killer. Nwoke Ike. Anu, anụ ọjọọ. How you be? <laughs> Hmm. Odogu. What weekend? uh, how, how are you and their family? Their children. <laughs> they are fine. Uh-huh. How are you doing? Fine, my dear. Um, Obunna. My brother. Hope you go come meeting today. I go come. You know, see, better me we have our own group. Even people they sell food for market, ah, they get their own group. Even per one tapas. You better me we have our own group also. Ha! Today, today. We supposed to have our own association. Now, good thing. Oh. go get that. Eh? We'll go get them today. What him, by my brother? Uh, let me go and take my trap. Okay, thank God. Make you go. I believe say your trap will catch plenty today. You know say pikin then go eat now. Don't you trust me again? You go see for that meeting. <laughs> Okay, my dear. Oh, wonder, wonder. Anu ba ajo saba ya dewe. Ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe. Another title. Ebelebe. Hey, hey. Mm-hmm. and i dey find i dey find titles. ah that one he never come back o. Oh. Hey. he go come back later maybe that time he don come back na him sef i dey wait for. na na fok o. Ana hmm. bye bye. Ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe ebelebe ebelebe ebelebe ajagali. Ah, and, and I just dey come from your house. I won't buy meat. My house don't turn to butcher or market. And you, you no be hunter. Uh -huh. I won't buy meat. Then go market. Mm, mm. Anna, now your market I won't buy. Uh, Titus, where do you they hide for there? Jesus, what you concern you? Eh? Now business. It concern you? na titus give me bush meat na. ebelebe the great hunters of our land. Mm -hmm. I welcome you all once again. Thank you very much. Thank you. All of you know why we call this meeting. Mm -hmm. We know. Eh? eh? Mm. To have our own group. Abi? Yes. Mm. Farmers, they have their own group. Farmers Union Government. Yes, sir. Why teachers have their own group? Teachers Union. Yes. even people wey dey sell cassava for market akpu they have their own group exactly. so e good say make we have our own group hunters union government association exactly. hope all of you agreed. agreed. oh good and fine. Uh -huh. my fellow hunters e good make we have our own association na wetin i talk be this o. So. this idea you bring can benefit us. i hope so mm -hmm. and again make una lis ten e good say make we have one mind one spirit our price go be the same even if we kill antelope the price go be the same exactly. even if we kill lion ago e go be the same yes. even uh, rat okay the price go be the same exactly. then we go dey have meeting dey pay monthly dues even the new comers yes. <laughs> wetin una suggest. It's a good idea. Good idea. Agree. Me, I go suggest say we go dey pay one thousand naira monthly dues. Mm -hmm. And new members go pay three thousand. No be so? Yes, so. You good like that. Hope all of una agree. Agreed. Hey, good. Agreed. Then, I ekwe one name, This is my own 1,000. Uh -huh. This not my own. This is my own thousand naira. Uh -huh. That's good. Uh-huh. Ha. Titus. This one where you no one talk. You know you no go pay own. Thunder fire you. come here? Idiot. Ah. Why? Unush. Why now? Who don't do election. Who make you president? Who never even do election. Somebody bring talk one thing. Oh, you just agree. They begin collect people money. Make I give money, make chop am. That meeting what we they do? Who make you the speaker? Hey, see this one. Others say uh, one thousand naira, this three thousand naira. How many times you don't kill? Look at this wire. You know what wetin be uh, killing something? Ah ah, wetin be your problem, Titus? Cool down na nobody that shop your money. Make a tell now. I not get interest. You hear me sir? I no go fit do When the anybody anytime we meet for bush, we greet. Una don start am with wayo, I no dey am. Chineke me. like this. Tell them we give them. Ah. We are going. We can do it. We can do do without him. Let him go. Let him go. We will settle outside. Let him go. We can do without him. him. me. See, leave him. He will still come back. Definitely. When he come back for the his senses, yes, he will still come back. Yeah. So. Titus, why you dey run now? Hey! You see that place where they stand for inside bush they rest? Yeah, yeah, wetin go happen? Na there they go begin hear lion dey cry. Na lion cry e hear you dey run? No be gun you hold so? Oh. No be gun you know. That cry wey dey cry be like say either they hungry, they find person wey go chop or im wife dey labour. Na there I go go now, I go go kill am. You wan go kill am? I dey go there now. Wait i no say nylon i say lion. lion eh. i go go kill am now. okay when be the burial. anywhere wey una see make una bury me. Rwanda. Ah, <laughs> Ewe, Ngozi nwa. Papa. Don't you worry. Eh? Titus, my son, will love you as soon as he sees you. You must marry you. <laughs> Welcome. Bia, bia, bia, bia, bia, bia, bia. Call my son, call my son. <laughs> Leonard, how? Welcome. Leonard, I'm pretending I'm going to Yeah, woman. The girl I said, what? Papa! Uh, Papa, how many times I go tell you so I never want money now? Wetin dey worry you? See, when you dey tell me, what I tell you? I tell you say I go get house of my own when me and my wife was there, i go buy motor i never do all these things they carry my phone give me hey oh this one of them. come titus you don't say you don't be child again eh as old as i am i need my grandchildren i want to see them eh Oh, when ihe mere Uh. say you wan may I be? am i not beautiful am i not. ah asa Oh, Papa. Mm -hmm. uh, eh, you know what you go do? Mm -hmm. Go find rope. Papa. give her one rope. Make her come tie me. As you tie me, you carry me go your house. Shut up, my friend. You must marry her. You must marry her. You marry me. Go oh. find customer now where you never old. Not be way you become uh, the youngest grandma. But, you hear what you ah! say. Baba, I told you that you don't love me. Don't worry, Wam. Don't worry. He will get back to his senses, eh? Are you serious? I'm telling you, he will get back to his senses. You igwe ka nwoke ike. Ị ma na-agba alekpere ngwere gbaji I don't want. Who gave you right to come into my farm and start cutting farm fruit? Eh? Ah. Anahu, who tell who tell you say that? Na your land be this. Eh? Na ya. Ọnwụ ga-egbu nwa nkịta ada ekwu n'isi isi. Ukwe gị ebe ahụ eh? bụ ukwe gị. Ukwe gị ebe ahụ. Na ya, gị pakọrọ ngwongwo gị si ebe a pụọ ebe a ma akụ gị ibi 25 kg etu a ka ọ igwe ka nwoke ike Anna, Anna, where they go? You don't tell me, say, when I'm not settled for this thing. Now climb this thing now from, from there, you know the poison with the man hold? You know, see face? Anna, tie tooth. Titus. Losist. Uh, eh, Titus. Losist. Baba. Baba. What happened? Which kind of nonsense this one now? Lazada man catch me if I print invitation for burial. hey God forbid. i dey tell you. na their own burial we go arrange no be our own burial my son. hey i thank God say you escape ooo. Oh. hey but wait you mean you don't know that land is in dispute. i be witch i go tell those things na person get am. hey hey. hey. <clears throat> please my son always be very very careful ask before you enter any farm. you tell me before i go. you know see, you are my only son i don't get shishi i don't get problem. you no tell me anyone. i get ooo. let's let's that for that place now. if you dey here. you don't go die. hey hey. you go be able to touch you no go die you don't go die make we go. baby you don't go die oh you don't go die you no go die you no go die. chai. i want to make them. Um, I want to be somebody. Making money, marry a wife who build a house for papa. I don't try many many many things. I just dey tire. Agbagomebe no fear. Push me to na wahala. Dubai for Chelsea, but Morio na wahala. Do you mean that small girl has the gut to enter into your farm to cut palm fruit when we elders mm. have not decided who owns that land? see maazi eke eh? if only she cut the palm fruit eh? it would have been better eh? so what else did she do maazi eke eh? do you know that that small girl fought me eh? and my son abomination arueme hey a red cap chief like me Oh, I can't take it. Mazude, I will not take it. Don't waste time at all. Go and report her to the elders. She must pay the penalty. You see, I, Mazude, yeah. we definitely deal with her and all the members of her family. Mm -hmm. Just watch and see her, the way I'm going to treat that family. Just go to the elders. Hey. Quick, don't wait. Mazude. Ude. Nke ị na-efe isi otu You see, it's all about this useless girl, Perpetua. Perpetua again? Yes, yes. What happened this time? Do you know that this naughty girl, Perpetua, uh -huh. flogged me and my son out of that land? Can you believe that? Hey! Does she know who you are? I'm Akwamo. Hey, a titled man flogging you with cane or with uh, we God. Can, we can, we And what were you doing? Hey! That is it. You see. Mazude, you see what? We have to take action immediately. Exactly. It is high time the elders are going to meet and term this brat. Exactly. Eh? Exactly. What is happening? Maz Yogo and his family is giving us a lot of problems. How can that we will give her Apokorokom. You know that pregnancy when they uh, uh-huh. born. Yeah, she will be pregnant all her life. You know, I told you people oh. earlier that onye mụrụ nwa nwere ọnụ ka nke akwụ gbaa mbọ bee ya ọnụ maka na ịgbachie ya nkịtị ya ewere ọnụ anwa too ọ ga-afụ opi nkakwụ na afọ I told you people you know who i am yeah, mazi de if i don deal with her if i don do that to her let me die twenty-two times before my you death will not die. You eh? will not die. what what nonsense is that as if die. there is no man in this we land again. bless you, bless you. <laughs> yes, bless you. Mm. <laughs> Oh, bless you. Yes. of a very good father. Adam. Tai tai! Not a time to Where are you coming from? Sokoto. Sokoto. Koto. Koto. na night bus I take. Mm. Anything happen, I be peace there, at Wama. As I leave them, that's so. As I leave them, that's so then. There. Ah. Where I come out. My brother, run, no. Oh. Mm. I don't come begin hustle for you. I don't. make bomb no go share me to do not take off. No be small thing. Hey, come come. Even, even me. As you see me. Na very good news I carry come. So, madam. <laughs> As I tell you that time, uh, we had to prepare this room. this is not the last uh, this thing where When I chop, I never know say they come. Okay. <laughs> never even chop. No, nah, it's It's sweet too. I tell you. <laughs> Eh. Mm. <laughs> Except me, I'm not saying this is in reality. Banana. It's sweet. I tell you. Mama, you know, mama, I'm not scared. I'm not baby. No, you dey cook. Oh. Eh, eh, eh. eh, You say you carry business come? Which kind, which kind of business? The business why they tell you, eh? It e go give us dollars, dollars in millions. They tell you. No be naira, na dollars. If money call like that, na be say I don't build refinery. Eh? Well, they prepare drink. Give a big name like this. I never, I never even open up the whole business where I carry come. You don't begin to talk what you go take the money build. Ah, no verse. Now maybe they even the idiot self. Now I suppose keep quiet. They listen to you. Mm. I may go jump fence. No verse. I beg me you talk. Me, me to tell you what I go use my own money, my own dollars to do. I no go tell you because if I tell you now, if you go double cross me, go build them. Talk your, you get sense pass me we they talk the business <laughs> see how <laughs> yeah yeah mm. see ah e get one advert for Gogo. they come put am there say white men that's oyibo mm. then they look where they go get all these oracles arrows mm. and they say one a hundred millions arrows i dey tell you one you know how much the one by one hundred millions i say my wrong. Can't tell you i don't reach no be say you na we na combine company o you don hammer i say make i run come tell you no i dey tell you na where we come go from carry this uh, shrine. okay So that one before i come here i come tell you this business eh i don sit down sleep plan how i go do the business. Are you with me? Father, don't even plan how I go enter people, confuse them. They feel they use their hands, they bring the oracle to us. Wait, man. Wait. See, with the help of this ring, anything while I talk, miracle will begin to happen. Waiting now. na make i know say you still dey alive you don carry medicine This ring you show say something now attach am you be small picking, small thing attach him now eh, na just they go meeting dey obey dey go meeting dey obey that's all go meeting no Uh eh, huh. go meeting obey yowa listen that meeting no be tell you now which kind question be this eh? i just that you know go fit blind person you know go blind person you know go do anything i know i dey ask you i know one die no one die yo. apart from this thing i tell you if you not blind person person not die you no get any sickness you e dey waka well anything we e bring and they take them so far money dey inside. Um, after all <laughs> i know even come go to preach. i they go bath? go bath. Eh, uh -huh. go baff. make you. This two make take am small because you know say na be the last one wey remain. we go use am um, cook cook another rice. i no know ji ore eri okay ji eh, ji good na i go remind. I know so my story be o i don't tell you everything i witness am i dey tell you <laughs> let me tell you eh if you try am miracle know say this word, they like miracle you do your hand like this dead body go the rise you do like this blind people then go they receive their sight you do like this dumb cripple all of them go hands up begin dey talk they jump. if you have another idea we go make it faster i know say you need money me say if i need money na make i decide say make i come run to you as my best friend make we just do the business I know they look me this kind of eye i dey talk to you all you all, the thing wey you go you go give me na just dey look me you no even wan talk so i no like and na this thing be thing wey i no like about you if person come dey tell you something wey dey serious for you to react positively you dey there dey dey dey take that person as if if say the person na mad person or fool or e dey foolish if you no like this thing turn me i fit carry am jeje go return am to person wey give me or i fit meet another man say look at the business wey i carry come you dey here dey look me just tell me say you support me or you no support me you support me. no no talk no talk. amen hallelujah i have found my calling amen hallelujah i have found my calling ngwakpọ mụ pastor tai pastor tai ológun man of God pastor tai pastor tai ìwọ ológun man of God pastor tai. ìjọba ṣe nugun weje náà níjà nchade jizo wee ba moto wee naba nchade jizo wee ba moto wee naba. ìjọba wọn náà mẹ́rù ẹnu kù mọ́ ọ̀nà ọ̀nà níjà ìjọba ṣe bẹ́ẹ̀. were na igbo jụbanụ m ife m jisije ugwu kegharịa ụwa anyị ihe ajụjụ mụ na bi n'ụwa ịmara ejefu ọkọcha na m ejefu ọkọcha na ụmụalọla izube nne m ntọntọ tọrịa na ahụ mere ntamime ụmụ ya anya onye ajụjụ mụ na bi n'ụwa ọkọcha ntọntọntọrịa na emere ọkọchị na ụmụ alọrị obe nne m ntọntọntọrịa na oge emere ta n'ime ụmụ ahụghị anya eji ofe ejeghị nnukwu eji obosi enugwu weje na ọnịcha mm. eji obosi enugwu wejebe na ọnịcha chanejizo wee baa moto wee nara banụ shana jizo we ba moto we na ba basia ejo ba we na me lu re nugu mo na wa ma mi ta ejo fa lo ni cha ejo ba na se be be olu ni bo wa hmm. ya yo ntọ̀ntọ̀ntọ̀rẹ̀ ẹ̀ná ìjọba kọjá ní ọmọ àlọ́lì ló gbé ní mo ntọ̀ntọ̀ntọ̀rẹ̀ o mẹ̀rọ̀tà mi mo máa ń rẹ̀ ẹ̀ná. rieke sieke chi katara bọ́ọ̀nù àìtáì mà táyì ò táyì ò táì. bíkà bò ṣe kà ooo bia bia hey mm-hmm. someone please. Mm? See, huh? this voice wey they use, I don't they listen to them. Huh. They don't work. Hi. People, people went outside, you think na beggars. Oh, time now. where spirit don't high. don't climb. Climb where? It e don't high. And climb down. Uh, Bring her down. Huh? Eh? Okay. So wait you make we sing blues now or sentimental. Now nah, preach, we they go preach. Okay. We won't go fight. Use uh, eh. and do worship, Abby. Uh, no, sir, I did choir before. Adequire. With this voice? Yes, for mountain of heaven. For Mountain of. Uh, yeah, and eh, not just mount. Heaven. No, because I sing past you, but. <clears throat> okay, sing. Sing, sing. Sing. Okukwe. Okukwe. Ainapap. Okukwe. Okukwe. This one a chorus, Abi. Okukwe. Okukwe. agha niile na-alụ n'ụwa alaba niile na-alụ n'ụwa niile nwere ụgwọ ee ọlụ niile nwere ụgwọ ọlụ awesome! alright anyị alright Maranatha Jesus. Amen. Onye nwe anyị okwu Chukwu ada to our who no dey go church but no need to waste my preach because if I begin to say make you go church again na to throw away am so no need to tell you to repent since all of you don repent finish. We just don't say anything where you do for your life, do it well. If you get brother, help him. If you know God, Obuluni Machuku. Know him. Maria. Know him. Asking you, Maria. If you know no God, Obuluni Machuku. You mean and say you don't know God? Isn't nwa chukwu n'ọnụ amana ya hapụ ya agala ya nso the last day ụbọchị ikpeazụ if there's anywhere ọ bụrụ na e nwere otu anywhere hell dey no find yourself in another place. anwa na anwa chọọ onwe gị ebe ọzọ. Driver, uh, from that Tonga Pula Junction. Why now? Wait now, wait to hear the gospel. If you no know God, ọ bụrụ na ị maghị Chukwu, kwadobe ọkụ mmụọ. Think, prepare to go to hell. Oh, oh right, I'm a boy. Uh, madam, but we don't pass your junction now. When we turn up, when we turn back. Enye na nsogbu, ka ntị nụrụ okwu Chukwu, emechi ị ga-arịtu. Oh, Chika. Yes. When we turn, yes. you come down. Yes. Because my and you go carry am down no go wait i no hear the thing wey you talk. God is poor. Huh? Huh? God is poor. Oh, Chineke bụ original. God is poor. Chineke bụ authentic. No, yo, N'oyoyo. Bụrụkwa ihe dị mma. Ya mere. This means. Follow God. So Sobe Chukwu. Na you be. Blessing time. Every time. I go soon come out to her. I go soon come out for that junction. Give me my check back. I can wait. You reach our junction, you don't go down. I go carry you. Give me my I Give me my change. Madam, wait, make I get change now. Please, don't enter here now. Wait, wait. No, no, please. Go buy air conditioner car. I don't understand conduct air condition car can't enter here. I mean, they are too much. They are too much. This woman, they do like this, like this, like this. Stop us here, please. I want to go down. I want to go down. I want to go down. Now give me my change, bro. I think that's it. Take one thousand. Come here. Okay, someone give me. I don't want to give man of God something. This is why they do that, they call it offering. They do offering for God or for boss. Let me tell you, if I ask you, me, I don't get. So if you get to give me, I put it in my pocket. Go take a seat. And I ask you, I ask you. All this, all this preach we are preaching are not free. Eh, not free. Hey, Oga you say the pastor you dey call am steve you dey call am sunjo hey hey. if you no go give change no money for hospital. oga this money wey wey dis thing wey una dey do This one wey una dey do no good. wetin dey sabi na collect money. no no go ask person say whether e get money wey you go carry you go where you dey go then una go every time una go pre pre una wan collect money you no go ask person say whether you get money where you dey go wey go carry you reach where you wan go then na money wey you wan collect. why why you dey vex. support the ministry onye na-enye ka chukwu na-enye. I complete and my money not complete. The person wants to say, I give my money. Let me open the next for you. I open church for you. Pass. One, one pass, man. It, it, it cost us. It cost us. Give me my money now. Which hand are good? The handless. That's what happened. What happened? We'll get anything as we dey here they no gree bring abeg when you dey enter bus you know say. excuse me na passenger go give una money wey una go take una go take pay me. con con yes. una no dey serious. conductor we dey work on board abeg no open that door abeg. i dey craze to open the door. no no try am no try open that door. aruchileke wey you you said you go back. i no get one naira for here we no get let's all this idiot go gree give me. pastor you dey talk idiot. Okay, no vex. Okay, dog. Sorry for the idiot. All these dogs. Okay, choose animal. Pastor, choose animal. Pastor, I'll, I'll flog you. An old mama like me, you can't call me dog. Yeah no be una eh, no be me dog eh, eh, mama say eh, mm. your face not be the animal the own animal is different your own animal is different mm. yeah. na dem get that one yeah. the one i the one i they say they don't like it do not give them dog mm. your own animal is different Not be the same animal with them. Mm. Good uh, eh, one. You're not guinea fowl. Yeah. No. Uh, uh, sit down. Uh, sit down. Uh. Mama, you know wetin call you? Guinea fowl. Where could I leave this thing Where we wan una dey talk here. Give me my money make I come out. Your money now. how much? Eh? How much? How much? How much? Your money now? 200 naira. Okay, I get money here, but no get hand. Make I go down. I go bring them. Look at you get money, you don't get hand. Uh, you it is no, drop on this make we man. No, I the me man of am I mad? me man of I no go run. You go run. Hey, no go run. Me man of God, Jesus swear. Bring money. Use Jesus. No, I carry Jesus to carry him brother. Use Jesus ah, in deposit. Conductor, conductor, conductor. Me no vex abeg. Conductor, be careful. Oh. Let me help you. Come on, come on. Make I help am now. Make I make him bring that money. This is the thing. You collect all the money. Use Jesus in deposit. Conductor, I oh, oh, take one. Take one. Man, one. You know one. Which one you go give you? You get two Jesus now. Give am one. yeah, take Deposit one Jesus. Oya take one Jesus out of the two. Give me, give me one Jesus. Open the door, my brain. Collect the other one, John, and make no say they no carry Jesus again. Collect am before you open that door for them. Uh, who go dey hold the Jesus? Jesus. Na my conductor go hold him. Make my conductor. You get church? Huh? Eh? I go go open church. I go carry that Jesus go open church. If that's na side boss, you no wan open them. I know gree. No. I know gree. Tell me return to Jesus. I know gree. Driver, move this ah, car. Okay, now. Okay, move this car. Move this car. Move this car. Move this car. Why this man go all lost here now? You forget yourself. You know the one I give you your change. Don't worry, I'll buy it If I dare here, I go Don't carry worry. you past your junction. Don't worry. come on, Come on. This una motor i dey suspect say you people and and and these fake fake fake pastors na the same thing thank god say una even stop us one chance people one chance. comot. where no leave dem make dem comot. no we no dey go again we no dey go again. comot carry give us jesus. we give you jesus. wey you never tell me jesus na i hold oh. as collateral. jesus na collateral when you bring my money come collect. my cloth you know say you be like plantain make i tell you. leave my cloth. if i hold you well ah, i fit break you now. now. Eh? leave my cloth. what, what is your problem. Ah! Hey! you be you be kidnapper. You want you to have this box. you no go come make we go pursue them. God go punish you now. Is your love for me? Where you supposed get power, you no go get power. Na one for you. Na you talk to. Now, now, see, money you no collect be Jesus now, you no collect again. Why you sit not for in the middle? You don't understand. You fit come back. Abeg, abeg, come give me my joke. I start this thing now, come on here. Abeg, give me my You don't You don't You know, now you cause this thing. I tell you, make we not enter that, that, that bus. You go, we enter that bus. Which way you go enter way you no go pay? We get money. Eh? Uh, we no go money. Uh, just because they're a witch. Some people went there for that bus, they don't give us even one naira maybe na the way na, na the tune you take preach make them they no bring out one naira eh? imagine in this whole wide world they no fit bring five naira i cost them eh? where we go go now make we take appian way as they don drop us now make we take appian way continue our journey now the the uh, conductor say one kidnap one six jesus which one we go take the confusion? i go for i for carry my own na your own na you give am for me we go find bar where people dey for bar we fit preach na dem fit give us one one bottle. ah uh, kai kai no kai kai no good we never chop beer is better. three three. Yeah. star hennick ompa ompa good. Ah, yes. anyone wey we drink you don go hold us no more we no go look for food like that but if you drink kai kai now we go begin learn. you don already your your condition no even good. Uh, instead of the kai kai na blood tonic i need. see that conductor okay No. uh, okay eh, Ha. mm -hmm. you mean like walking stick. even the moment wey i see that guy i get hope. Eh, you. me i be lukozuna for where that guy dey. Hey, i say when i hold him shirt e be like plantain. amen hallelujah i have found my calling amen hallelujah i have found my calling. How oh, are you? You're, you're fine. Uh, Thank you. Uh, uh, Emeka, i give you word of God. <laughs> word of God? I'm sorry. I they go somewhere. I'm in the uh, when they go somewhere, word of God will kill you. God won't do all this and will give you all this meat. You know, say you're supposed to at least say thank you. <laughs> Please, Pastor. Get out of my sight. Like I said before, I'm going somewhere. Uh, it's not possible. Bless you, bless you. Bless Not, ah, not be help, I won't help you. How can I'm not even waste the word of God? We're not going enter the waste like this, hide. We not visit them again. Um, Ozioma, Ozioma, Ozioma. Ozioma, Ozioma. Um, um, um, um and I, and I had that Amen. Thank God say I see you now because our palm fruit don ripe. My my papa say make you come cut our our palm fruit. Cut wetin? Our palm fruit. And na wetin go make me dey find you if no be palm fruit. You no hear anything? Uh -huh. And I hear wetin? You never hear say God don call me ló that one, and our titles you make you make me laugh <laughs> you make me laugh too much if <laughs> God call you with MTN or he call you with glow and na where you see God. you said all go round my country this be like uh, cutlass. So you never hear say me I they cut all this uh, palm whatever whatever or climb up or do this now they cut them again. And uh, that one that one concern you. And my, my my father say make make you come cut our palm fruit. Hey. I be property of God now, man of God. As you see me so, eh? I know they cut anything again. I'm a child of God. In fact, man of God, I don't come up for child. They get that one. Anna, you must come cut my father palm fruit because he, e don ripe. i don talk to you finish i don do finish and na you heard what i said o. Oh. maybe you no hear me well. i don repent i no dey cut again i mean i no be cutter i be talker puya. eguju eh, go tell your father like that. and na you must cut the the palm fruit o. Oh. onye bụ Don't go to me, go prison for native. Um, before we start today, uh, this thing from Bible, we go sing. We go sing good song that will touch you. Enwere fọrọ nwa ọnwụ gbuketedebere mmadụ ọnwụ nwa dị Enwere fọrọ nwa ọnwụ gbuketedebere mmadụ ọnwụ anabana niile wee kụba ọrịrị n'ama hmm. nzaghachiwa n'ibe mbutere ọnwụ nwa abasila ya jenube dibịa nke ọgbalịbaba hmm. ewee tụgharị mmadụ na mbọ n'aba tụgharị mmadụ na mbọ si ba jebe aba aba ndụ hmm. robber, criminal. Where are you coming from? Eh? Oh, wow. See, I don't they ask your mama, say, how many do you come enter inside your belly? Your mama go tell me, say, foolish man. But now, important question that they ask her. Eh? Very, very important question. Naima, they ask her. Eh? Now, in my family, we no get thief. My mama no the thief. My papa no the thief. me wey be mazieke i no dey thief how manage you you thief come enter inside your blood eh who you resemble sef. Eh? Eh? papa na me dey ask dat question. yes na you. wait. look me well i no resemble you. you resemble who. Resemble. <laughs> you no dey see. come see see your head like ojuelagbara na about. if if you look me now eh if person see us now you no go know say me eh i be your before then you be my after. you be after see your head like ojo elepa na about eh my own head see No normal eh come on, oh, come. how many do you just sn want sneak in like this i hope you never thief one thing though. eh i dey my house here i dey wait for complaint but if say you thief i i again eh i go surprise you na papa papa the person no go drink so come here be father so you don't talk at my back abi bad son and a, a good father we go see o. I'm, I'm... Hey, come in, come in, you see that stupid girl e don tey why they wait make she enter my trap. see eh my happiness is say as much as they don't pay us so if she enter that land again eh i personally i will deal with her and I will do it. Hey, stop there! Anna, Anna, Perpetua! Don't come. See, eh? If you don't come out here now, eh? Wait till I go do you. Eh? Shut up! You know the fear Abby. You know, you know got picture of elders for your house. Okwaya? Okay? Ah, what are you, what are you doing there? Collect that! Eh! Oh no! Bado! Bado! Yes! Oh, eh, ah! Ah! adagala igwe ka nwoke ike ịmana agba ọsọ papa elela anya n'azụ isiri ike ụlọ This stupid girl, you still had the gold to come into this land after the elders' decision? Hey, boys, beat her blue black and throw her out of this land. Mazi, we didn't come here to fight too. Eh? Eh, yes, Mazi. Eh? Eh? We came to farm. And besides, she's a girl and you don't expect us to beat her up. I say beat her up and throw her out of this land. Ah, what is all this? Hannah, Hannah, chai. Chai. Hey! Eh, eh, eh. Don't ever tell me that you afraid of that small girl. Naya. She is a pauper as far as I'm concerned. Ah. Jerry. Naya Jide. This is 100,000 naira. Share it among yourselves it is an appreciation for listening to me at all eh unu anụ ihe na-ekwu. Eh, consider that land yours. Eh. Ana m agba mmanwụ na-akwa aka. Mm-hmm. What can that little girl do? Eh? Who is she self? I have four grown-ups like her in my house. Nyengeni. Eh, ka eh, nsekwa na. Darashi. Ma da ebolishi. Ọ dị mma. Ọ dị mma. Maazị Udo. Hmm? Ị ma na ọwụ mmadụ niile ga-eji 100,000 mere anya ọjị. <laughs> Enwere ịkara na wee fụ ife. So I can see you are very generous. <laughs> Daalụ rinne, daalụ rinne. And for this, consider that land yours. <laughs> daalụ daalụ maka na ọgba nkwụ agbakarịrị ọdụ igu akwụkwụ na-adọ ya e? you see let's turn this case against them because i need that land desperately achọsiri m ike achọsiri m ana ike e? oji eziri anwụrụ ọkụ

papa elelanya n'azụ isiri ike ụlọ ọkaliwalago. Who is in this house? Is there nobody in this house? Ah, come and see the person now. Ah, somebody will be knocking and knocking and knocking. Asking on your name. Ah, Mazide. Uh, Geneka. You are welcome. Geneka, is your husband not in the house? No, my husband just went out. Every time we went out. But is there any message for him? Tell him that the next Eke market day, that the elders want to see him in their gathering. Ah. It's important. Deliver that message. I will tell him. Uh, please do. Okay. Tell him. But Nayo, yeah? if I may ask, uh-huh. is it about that land case? Ah, women and their problem. Are you, are you, Mazogo? Are you not Guinea? Will you answer for him? Just deliver the message. Okay, nine. I'm sorry. Oh. Sorry for yourself. Everything. True, true, true, true, true. You want to, women want to know everything. my great grandfather farmed the land. Huh? That land belongs to my great grandfather. My ancestors farmed on that land before passing it on to me of which none of you have ever heard that Ude's descendants have farmed that land. Maziogu, you are talking nonsense. Hmm. My great grandfather loaned that land to your great grandfather because they were good friends and your great grandfather had no land to farm on as a then. <laughs> I know it. Mm. It is true. Eh my great grandfathers told me that too. Mm. You know, three of us, three of them were good friends. Yes. And I know it. <laughs> you all are liars. And me, Edith? Lying because I say the truth. Hmm. Of course, elders, you know that the truth is always bitter. Bitter, bitter. Let me say this. Your great-grandfather lived at Ebema. Huh? Not in this village. Huh? Eh? I know you don't even know what I'm talking about. Wait. So, if his great-grandfather lived in Ebema, so he had no land in this place again. Mm. Did he transfer his lands from, from this very place to Ebema? That's not what I'm talking about. I mean, his great-grandfather has no land. He had never farmed in that land. if he lived in Ebema, So he would not have anything here. Hana Papa. Hana, Hana, Hana, Papa waiting. They have conspired against me. Huh. Anna, Hana, which people now? The elders now. The elders. Ah and wait, wetin dem talk. they are planning to take our land. oh chinchai. ana ana chai ana dem go dem go go collect. ajagala igwe ka nwoke ike ịma na-agba ọsọ. papa elela anya isilike olam ike ụlam ọkarịkwalago pepe nwere hot temper, mana osika osika ajaghala igwe ka nwoke ike ebelebe ebelebe ebelebe ebelebe ebelebe ebelebe ebelebe ebelebe Ezeke, uh -huh. thank God I saw you. Yes. I was even going to your house. Huh? Uh, Angelina, what, what, what, is, what is the problem? Tell me. C calm down. What is the problem? Is that son of yours born with a criminal blood? Eh? He stole my fowl. Eh? Let him return it. Yes, I'm going to report him to the elders. No, no, no, no. It has not got to that extent, Angelina. It has down. gotten to the extent because he got his techniques from you. Hey, eh? Angelina, you want to insult me? Even your own father cannot insult me. You hear? You want to smuggle like you want to insult Mazi Eke. You want to insult me. Look, if say you keep that fowl safely, if for CM TFA. Hey, eh, yes. Now what you they talk about Yes, I no blame you. Hey. I no blame you. Go this stricken man. Uh, you, you, you, like, you, you, like so, father you, like son. You want to insult me? Come, come get her from you, here. You, you want to insult me? You want to insult me? Shameless man, waka. Huh? I will report you to the elder. Go, go, go and rest. Papa Youssef, Youssef. Let's go, let's go. You should know they go again. Let's go. Look, it's funny. Let me warn you. If you drag me back again, I'm going to cut your meat, your meat in pieces. You hear me? And I go tell you, sir. I don't work for Bakassi before for Onitsha and Aba. You hear me? Mm, Let's go. Nah, let's nah, go. Eh, let's nah, go. this go. one if if if you cut me now no be your only son you cut so. shut up which one be only son somebody wey born you get son eh mm. the person na childless man you hear me eh atu atunu mu refu laba kanwa let's go. na na na Le, eh. let's go. Um, <clears throat> uh, mm, mm, mba uh, mm, eh, tai hmm? tai e get this passage each time wey i dey read am come there i no dey understand am I don't even like him. Huh? Which grandpa? This one where they say uh, uh, uh, rabbit, rabbit, rabbit. They talk okay, to... now when they say, when they call Christ rabbit. Uh <laughs> All these Jew people, <laughs> these Jews. Imagine. You know they say that they call Christ homeboy. Huh? Ah, all they say Christ don't get that kind of mind. Make I tell you, wetin they call, wetin they, wetin they tell him for man, like ah. say, he dey punish people. Ah. Wetin, wetin, wetin they tell him? which kind insult be this a whole christ dey call am rabbit. na because say jesus no dey vex vex like that like say jesus dey vex the way we take dey insult am. abi ah respect for there. this man sef. oh hey this look shut up my friend. Nah, nah, nah, nah, my friend come here. Nah, nah, wow. shut up let's go. Uh, uh, uh, um, pastor t before anything make this man keep that knife at the back. to put that knife for savings account beg. why they drag your picking carry knife They pass our backyard They come eh imagine you be abraham you are being be isaac Huh? Eh? we wan sacrifice you wan sacrifice imagine oh you wan sacrifice am pastor t Pastor Macho, uh, this boy na confirmed criminal. Na nene, anene confirmed. See, devil don build two upstairs for him body. Shege waka. I bring am make una help me deliver am. Na my na my son. Abeg. Abeg na my son. <laughs> na your son. Na me born am. And na criminal. Na criminal. Imagine. <laughs> you know say snake no dey leave anything wey long go born another thing. <laughs> Agwo ada hapụ ihe dị ogologo amụ ya ọzọ if na you born this boy eh? when you dey this age oga izuru ori tofi akwa hmm? tofi akwa hmm? chineke ama ekpe like your father like son. i dey talk with pastor's voice you know she give uh, the photocopy of this boy uh, your picture na be this you can see say we dey read bible with babies. Yes. To carry and go tomorrow. You come alone. By yourself. You dey talk to me? Yes. I dey talk to you. Pastor T. Huh? You no go gree. Later, e no concern you. Oh. I go curse am. I go curse am here. In fact, I don curse you. Yes. You see am? If you no come here tomorrow, your call start from tomorrow. Ifeanyi. Mm -hmm you dey yarn am no warn am. no warn oh, yeah. tomorrow. he don hear already. no eh. leave me now. wait wait wait come pack my bag again. follow here pass front. come follow here. i go pack my bag again like that. Uh-uh. don say we keep important things there. ogugu. bad son bad father bad bad son. yes Good bad father. son bad father na you take your mouth to talk am. ọmọ pastor tai pastor tai oh, ológunlé man of god pastor tai wetin be that your name. man. my name na ifeanyi. we hear say by the mention of your name <coughs> goat chicken fowl all of them bow. Man of God, I no mean to insult you or disrespect you. That in Allah you. Eh? Will you shut up your mouth and remove that thing wey remove that thing wey dey for your mouth and even that your hand wey you put for pocket. Hmm? So you fit lie before your father. Eh? Do anything under table. Cover am like secret. But once you come here before the men of God wey dey close to God. Anything wey you do go dey opudential. You no fit lie to men of God. Dey tell you. God just give you a talent. You go there for your house go dey waste am. One one not talk, I'm not tell am. Make I hear you talk nonsense now. I'll turn you to goat. Imagine. Idiot. No, yes. Mm-hmm. The talent wey you get. God say He go bless everybody according to his handwork and talent. We go make you strong. You go become international criminal. Everything wey you dey steal, wey dey go thief outside, you go dey bring us return. Yes. Eh, mo eh. Eh. You go dey take instruction from us. Anything we una talk. No be any of them agreed agree agree agree. ọzọ anywhere wey you go thief if you see oracle for that place you run come tell us. shrine oracle. in the two and a half years imagine. mba no i, I wan i wan know wetin una wan take shrine i mean oracle do. see if if i slap you with this bible you no go see for seven days wetin concern you make i tell you and this one dey very important no make mistake no be anyhow oracle No original oracle igwebo akwe. Uh, no be any one wey you see wey dey caps at the table what is that? this uh, this na shrine carry am come here i go oh. take am go take am break your head for here. and now ma warn you if you go there no go make mistake make sure say na original oracle ihuekpo abi uh, original no, jo, no just go there go bring any fake and uh, anti uh, eh, fat. no wahala if na oracle i go come show you. yowa yowa. you are man of god now. see eh make i just give you one eh, from today pre ten d say you dey responsible just pre ten d don't go there go mess up. eh? well done. ah I decided to become responsible. Good. Mm. Responsible boy. Good. But that, not, that did not take, take away your talent. Yes. But, mm-hmm. no. Mm-hmm. yes. From now, I don't become man of sorry, boy of God. Yo, yo, yo, yo. The boy, this boy, I can't tell. When I see him, when I look in west, look in size, I get hope. my mind dey tell me say this boy dey born am for six for seven months e don reach nine. i get hope. no you do something o. e get talent o. tell your, your, your daughter to leave us in this meeting, or we will leave the meeting for her. And if we do, you will not like the outcome of this meeting. Mazide, is he holding your mouth? It's abnormal. Tell him whatever I want to tell him. It's abnormal. Uh, but it will still not stop the elders from giving their verdict. Oh! maka na ekwurekwu mere ọnụ anụghị anụ eme ntị oh. ife na ukwu a na-asa anya bụrụ onye nwa ga-ebili onwe ya eh? maazị okwuka <laughs> we are waiting. Um, Mazioka, hmm? you are our spokesman. Tell him what we agreed on. Shh. Are you the one that made me the spokesman? Ah. Yeah. But you are our spokesman, Mazioka. Ah. Are you afraid of what? Afraid of who? I foresee. Now listen. From every information available to us here, and all that we know about this piece of land in dispute, that land belongs to Mazude. um, I thank you, elders, for speaking the truth. Yes, sir. And for your mm-hmm. information, we have also ruled that from today, you and your daughter will not step your feet into that land again. Bam. If you do, we will find you according to the tradition of our land. Oh, yes. <laughs> Is that what you decide? Yes. Okay. Let's go. Leave them. <laughs> Go. Leave them. Let's go. Anna, Papa. Go. <laughs> Why is she laughing? She's getting mad now. It's madness. That's the way it starts. And I won't, won't, collect um, my land. Lead them! Oh, all of them. and I must collect. Come, come, come here. Leave the. N'isi ya, ogo n'isi ya. Ogo. Maazị Ogu. Ọzụghị onwe ya. Maazị Ogu. Chai. Ibite ekwe. Ibite ekwe. I told Ebelebe. Ebelebe. Ebelebe. Ebelebe. ajagala igwe ka wokike ike ime My daughter, how are you? Shut up. Knee, knee down. Kneel down, Kwa. Down. Knee down. Come on, knee down. And uh, I, I'll go deal with you personally. And I lie down. My daughter, please, it was not me. It was Mazu there and Oka. Huh? Eh? Lie down! Lie down. Lie, lie down. Anna, i go deal with you personally you no fear my face you go carry my land give ude idiotic ude and i and i you no fear my face i go deal with you personally my daughter all of you personally my daughter please you know i'm a red cap chief now eh eh, eh? i'm a red cap red cap thief red card thief. Anna, Anna, Anna, face your face on on the ground. Anna, put your face down. Red cap chief. Anna, mm. I go deal with all of you personally. Ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe. Oh, oh ebelebe ebelebe ebelebe ebelebe ebelebe ebelebe ajagala igwe ka nwoke ike ịmana abụ ọsọ papa anya n'azụ isiri ike. Anna, Anna, stop there. The, the, the problem where you get into the talk. CBC trauma. Anna, shut up. Anna, if you talk again, Anna, slap you. Sorry, sorry now. I don't say sorry. Shut up. Okay, now. Can I go? Anna, tell the elders say perpetua talk say anybody wey talk anything about that land i go break all of them neck and are you here? okay. I, I, and i dey you dey hear me. i hear you now i hear you make i go. well run. thank you but let me tell you the elders decision is final nobody can change it i don see thousand how much more ten look at you small rat like you. small Anna, rat small you are talking to I don't drop my message. ntanta m aga m ewere obi m were ya ozi nwere obi m rụọrọ ya ọrụ aga m ewere obi m rụọrọ ya ọrụ obi m rụọrọ ya ọrụ obi m ebe mara ire ya natara ejere ya ozi aga m ewere ndụ m jere ya ozi ugbo bụ oge nwere jere ya ozi n'ihi na onye nwụrụ anwụ agaghị jere ya ozi kpamkpam kpamkpam jawa m Oh! Yes. Dam dam dam dam dam. na-ebe na-ebe. Onye na-agọzi na Ị nwere n'ụwa. na na mm. Ọ na ị na-agba akwụna, if you are akwụna akwụna, carry Oh, gaba omecha after after even niile ị ga-amụta akwụna akwụna whatever you born you born akwụna akwụna ya mere hapụ akwụna now leave akwụna ọ bụrụ na ị na-ezu ori oh if you are deri deri deri continue gawa n'iru maka na ịmụọ nwa when you will get born then ụmụ niile ori ori your people your children thief thief deri deri ya gusiori continue ọ bụrụ na ị na-egwu chacha if you are oho if you are wayo kwụsị ya stop it maka na ihe niile ị ga-amụ oh when you get bed hmm? cha cha cha cha cha cha cha. you get cha cha cha cha wayo wayo eh ọ ị na-akọ ugbo if you are a farmer a cultivator a farmer kọba ugbo maka na ebe ị ga-amụta ga-akọta ugbo ka akọta ugbo go on farm cultivate whatever you were born we cultivate cultivate ị na-abụ aja if you if you are pouring sand ị na-abụ aja if you are pouring sand sand baba aja continue pouring aja mana ma aja na-egbu isi Bear in mind that Niger will blind you. okenye, if you are elder, old man or old man, Bauru, be fresh meat. Bauru, be fresh meat. Eh? Okay, women. Okay. Repeat. If you are okenye, Ọbụna Igbo, if you are man, old man, Bauru, be useful. Useful. Uh, be meaning. Okay, get meaning. Get meaning. Bauru. Get meaning. Musa Shumak. Born, born, born. Mabunye, mabunye. Whether your wife or not your wife. Okwete mwonu wa. Whether I agree or not I agree or disagree. Makana ozo maku. Ganu waga musa mubasian. Oh, the word said. Go ye, move ye, jump into the world. Born, born, born. Musa Shumak. Born, born children, pickings everywhere. Onye kweta mwonu whether what onyekweta whether agreed abi uh, whether agreed or, or not greeded, agreed greeded. okay okay whether agreed or greeded okay ihe ọzọ bụ another thing is ọ bụrụ na adakpo ụmụ nwanyị oh if you are falling on top of women eh, eh. Ba. okay rape oh rapist yeah ọ bụrụ na adakpo nwanyị if you are a rapist a raper continue whatever you were born will be raped do you believe in chukwu do you believe in chukwu have you believed Oh, they don't repent. Let's see now. Mm, see as they preach. Nothing good. You are backing into. If you are backing into, you are packing into. Open. Remove it. And Bogeda ba mana afu anya. Moving to where eyes will not see it. Come on, one when you can see any other. So that woman will prepare another lunch and food. Eh, elo fuko bi ozo jori gba un. No, Odet. No, no, zie maka ndị okenye ndị okenye arụrụ ana. All this bad men. Okay. Yes. Abu ni na eme nsi. Ime nsi wo. Nsi nsi nsi. Okay, if you are pounding shit. Uh eh, -uh. Eh poison. Okay. Oh, if you are giving poison. Abodi na-eme nsi. If you are giving poison. Abodi na-eme nsi. Charm poison. Atụfu na nsi Don't throw it away. Were nsi a tinye n'ọnụ. Yes, test it and eat it. Ọ bụrụ na ọ wọkụọ. If it work. Inyere ndị mmadụ. Then go. Ụlọ n'ime Are you hearing us? Ya dị echi. Biko ya dịba, ejiri ọmụma na for rob you people onye. Uh, I'll the minister. No, don't worry, next time. Uh, my pastors, our community have agreed to give you this land from that palm tree down to the, that Icheku. That's already down, down. down yes, down, down. down. Okay. They've agreed to give it to you to build your church. And the community have also agreed that our youth will assist you in doing whatever you want to do on this land. But clearing. Clearing. they will assist you. Oh. oh. Don't confuse us, eh? No. The land there, eh? yes. is it going this way or coming this no, way? No, no. See this palm, look at it. Look at that palm tree. Look at that palm tree there. Uh -huh. Down to that Icheku. Uh -huh. Square. Uh -huh. Coming this way, back to the. Uh -huh. <laughs> Bow your head. Eh, If possible, kneel down, sir. Eh, kneel down. Mock up. Hey! Oh. Mm. Oh. oh. Hey! <laughs> Ah! Oh. Hey. Mm. Uh. Oh. yes. Woo. Aro eme, aro eme, aro eme. Aro eme. Na Jesus Christ onye nwaanyị. Amen. Na wazi ya nnawo na. Amen. Na wazi ya. Ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe, ebelebe ebelebe ebelebe ebelebe ajagala igwe ka nwoke ike ịma na-agba ọsọ papa elela anya n'azụ isiri ike na-adị mkpa onye ukwu ka mbụ ide nwere ego sorry sorry sorry abeg good afternoon sir good afternoon sir good afternoon sir Anna, Anna, why you dey greet me two times. i forget I'm sorry na sorry Anna, i don't say sorry. Uh, and you you you forget to greet once. god so, into your hand so, i commit my spirit o. Oh. and you plan with ude to take my land okwaya. Ah? sorry sorry no be me talking. Now na mass you dey put word for my mouth and i talk am forgive me ma hmm. ana maazị ude put am for your mouth <laughs> nna ana frog frog jump frog jump ana frog hey! jump ana frog frog jump hey i i get i get arthritis and rheumatism even my waist dey break since two years i never squat down abeg abeg please. that one no concern me frog jump He dey He dey He dey talk too much and na frog jump and na frog frog jump ewo efuomo frog jump and na frog jump eke god and na frog help o help o and na frog jump Hey. and na frog jump oh abeg and na frog jump and na and na frog jump and help o help help. Hey! Hey! Help! Hey! This guy will kill you. Hey! Mazuk, wetin dey make you dey run like uh, wetin dey pursue you? Eh? Wetin make an elderly man like you dey run like a small child? My brother. Trailer came to my house to jam me. Eh? Hey! Perpetua. Perpetua? Perpetua came to my house boiling like hot water. I thank God I had to escape in time. Wait, oh, is she still in your house? She pursued me. Eh? She's coming behind. And we are still here talking. pastor pastor my enemies i bin mean, think say dem dey do rehearsal i no know say dem don start work you no be small thing o. cool down cool down make you tell me as e take happen. na i dey sleep for night na i dey see i just i just dey hear ikwiikwi dey sing uh, hymn for my zinc you no be witch be that. na witch and wizard. okay i talk am i talk am. na to kill dem na im be the thing o. na wetin make me i come here abeg wetin we go do just tell me wetin we go do make i know. you go bring uh, white lizard or you give me money make i buy am give me black salt or you give me money i go buy am bring uh, pin ak pin or give me money, I go buy them. All these things we take them, the pain we fight, the salt we eat, eat them, and other things. So you know say the witches, all these things when they there, when they down for zinc, not be only one. So the, the whole thing will cost like uh, eh, 100,000 naira. 100,000? For deliverance? You know what they want Ah. Not be witches you they fight. No vessel. Oh. Now who get 100,000 naira for this our village? How much for one? pastor see see you no be say i no dey do this if you dey talk something like maybe. no the only one thing dey sing for that place o the, the one the one wey you hear im voice wey be quick quick so na be their choir master o oh. other ones wey members no talk. i want. how much you wan pay. pastor see see i know say dem plenty i know say dem plenty but wetin i dey talk now be say if you say you wan do the whole deliverance for like five thousand naira or they will negotiate for each of them more know wetin we go take do but you know be say you go come tell me say make i give you hundred thousand naira for example na we do ikwikwi like seven hundred naira lizard four hundred naira. Ah! ikwikwi. and so. you know wetin dey price o see this boy five thousand for all of them five thousand na ordinary offering o you never begin pay for for the service. only, only ikwikwi na i go pay seven hundred naira for lizard four hundred naira all the winch cannot be the same price because all of them dey work the same thing sunday sunday chop for night sunday chop for day dem go na the same thing. ikwikwi mia see ikwikwi na him be their national president na there all the witches get right make i tell you see ikwikwi kobo ada up here na fifty thousand ngwere and uh, all those ones i fit take like ten ten thousand naira no problem. see pastor pastor me i no go fit pay i no go pay i no go fit. if you gree am abeg. okay pastor wait okay pastor wait you go fit help me do am abi no help me do am i go go if you no wan help me if you no wan help me i go go. no go like that be my customer how much you get. make i give you mas i still never go far from wetin i dey talk make i if na the quick quick na fit add maybe like two hundred on top of the seven hundred naira uh, for one. how much you go pay last all of them. okay five thousand five hundred for all of them. Ikuikui, especially nine hundred naira you go do am abi no go do am i don dey go o you go do abi no go do since you no wan help me i don go. come na come come okay come make we kill two make we do make we do ole make make come make we bring ten thousand naira make i do ọ bụrụ snap ọgbọrụ. si di ata nakwa. come oya eh, come bring ten thousand naira make we fight only ikwikwi.

chica, chica, chica, chica, chica. Mm! I tie my tie, you tie your lose tie. Lose him, lose him. Eh? No kill him. Okay, okay. Okay. Yo, what? Super oh, our book. I reserve one car. Okay. And now we sell this one. Offering time! Blessing time! Mm-hmm. As we take them, eh? If you know what you won't give us, there's a more. ịmana ihe ị chọrọ inye chukwu ihe na-emele gị gbaa ya n'anwụ gịnị ka ị nwere aka ka pijin Ile Grace? Hey! to onye nwe 50. Madam, God bless you. Amen. Yes. because you nye m ego before you change your mind. Uh, give me. Uh, yeah. Give me change, five naira. Yay! You know, you know, Take five naira, give me ten naira. na wow. I don't have any other money. It's na my wow. passport. You know, I'm change. No, no, no, catch. No, go about five naira. No, no, five naira. No, oh, no, sir. Nonsense. Five naira. Turn the. Imagine, imagine five or two naira. Pastor, it's our offering. Shut up. Imagine. By weight, you're supposed to pay 500 naira. Change it because with the phone change. So now they marry you. Now they marry you. You're my wife. I'll call you. change. So give me, give me because people will change their mind. Oh. Thank you. Where your own? Pastor, I no get am, sorry. You know what big? not Pastor, I no get am next time. Wait till your man. Maybe may man, is it? I tell you, man. Jeff, I'm future. Ah, ah. time makọdo m n'ahịa ọyị ana itere mmanụ nya etekwuru nya nye m iru biko fụ ụzọ tee ji ego otu iru ọfụma biko kere ụdị akọdo ha afọ ụzọ fụ nke ahụ ete ji ego unu ejiro unu niile so na ten naira you wan give god get up If not because of God, you need down here to church. Everybody go go. Yes, I fell down as I was coming. Then I hospital, I've been a chemist. No, hospital. Where the receipt? It's in my bag. Sit down. I better, better, need better. Igbere, igbere, igbere, igbere, igbere, igbere. Chica, chica, chica. Chica, chica. Igbere. Amen. Chica. Yo wa. Nwa mo pastor tai, pastor tai. Oh, ologun man of God, pastor tai, pastor tai. Iwa ologun man of God, pastor tai, pastor tai. Ologun man of God. That pastor dey powerful. See as him just dey pray, dey shake head, like people just dey fall but i no be small thing for inside that church me i surprise o oh. but people wey no get eye dey see sef people wey no get leg dey waka my brother the thing surprise me for inside church o. Oh. omo eh but guy e get something wey happen wey me i no like. wetin be that my brother. that day wey chinedu say im wallet loss and na five thousand naira dey inside for inside church. ha leave that chinedu you think say that boy wey we just sabi am from primary school when we dey school reach now waka finish reach now for this village see say that boy get money for wallet na paper full dat im wallet five naira no dam. but guy o oh, me i reason the same thing o. Oh. na true i dey tell you so. Hey, oh. eh, but e get something wey dey worry me wey i wan talk but i no know how you go take see am wetin be that my brother. i wan go see that spiritual pastor make him pray spiritual prayer for me so that my business go dey grow well oh boy na now you don talk wetin i wan hear since why i sabi you never talk anything reasonable wey make sense na now you don talk wetin enter my ear shake me. guy be like say you wan insult me. no no be insult na you be my guy na na just. abi shake me ọmọ nwanne m nwanne ya ka anyị Hey. chineke m tai go there go meet her now go challenge him. go challenge the man daba if he cut person like suya oh. now now you know say if he cut us like suya the time what they do i say make you cool down make i do small you agree? you dey there They do big man